ìlú Iléṣà la wà yìí o ìlú Iléṣà la wà yìí ìlú Iléṣà la wà yìí o Ìjẹ̀ṣà Òsùnrè ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lẹ́rú ọwá tí múná roko kí nìdí tí Ìjẹ̀ṣà ò fi sùn rèé èwo gan ni wọ́n ń pè ní ìrè ṣé ìrè ni àbí wùrè. wúrà ọlá ọ̀gẹ̀ ní lórúkọ mi èmi sì ni àkọ́bí bàbá Joseph Ayọ̀ Babalọ́lá. ọlọ́run nineteen thirty àwọn orin oríṣiríṣi làwọn èèyàn ti kọ ọlọ́run nineteen thirty kí ló bí. nǹkan tó bí ọlọ́run nineteen thirty ni pé nineteen thirty yẹn gan-an ní iṣẹ́ ìránṣẹ́ bàbá búyọ̀ tí gbogbo èèyàn gbọ́ nípa ẹ̀ tí ó mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tó ní àìlera àìsàn ìṣòro lóríṣiríṣi kan wá sí Iléṣà nineteen thirty yẹn ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ọmọ tí wọ́n tó kú tí ó jí dìde. ọmọ yorùbá kan wà o tó ṣiṣẹ́ ìyanu tó sì jí òkú dìde pé ọ̀kan gbòógì táyé ò lè gbàgbé náà ni bàbá Joseph Ayọ̀ Babalọ́lá pé wọ́n jí òkú dìde nineteen thirty. bẹ́ẹ̀ni bàbá yẹn gan-an I know him ti clearing freighter logistics iṣẹ́ wọn dára o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 nine five three six four website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. ọkùnrin kan wà tí wọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá tí ìtàn lè gbàgbé ta lọkùnrin náà ọkùnrin ọ̀hún ńlọlọ́run lò tó bí ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ pé ọlọ́run 1930 ṣùgbọ́n rí ìjọ kan wà tó jẹ́ wípé ó ti gbilẹ̀ dáadáa nílẹ̀ adúláwọ̀ tí wọ́n pè ní CAC o lè ṣàìgbọ́ yẹn rí bàbá Joseph Ayọ̀délé Babalọ́lá lẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀ àwọn òǹkọ̀tàn ló ti kọ ìtàn nípa bàbá yìí apọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá ni onírúurú àwọn èèyàn ti kọ ìtàn nípa wọn ṣùgbọ́n lónìí níbo gan la mú yín rìnrìn àjò lọ ìlú Iléṣà la wà níbi tí wọ́n ti láǹfààní láti máa gbóhùn látẹnu ọ̀kan lára ọmọ bíbí bàbá àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá tí wọ́n ṣàlàyé ọ̀kọ̀ọ̀kan fún wa Ọlákúnlé Fásùgbà lórúkọ mi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò ẹ káàbọ̀ sórí ètò wa. atọ́kùn mo kí yín ẹ káàbọ̀. ẹ ṣeun ma. ẹ kó òwúrọ̀. yes ma. fún àǹfààní gbogbo àwọn èèyàn tí wọ́n wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Wúràọlá Ẹ̀kíní mo jẹ́ àkọ́bí bàbá Joseph Ayọ̀ Babalọlá. ẹ ṣe púpọ̀ màmá wa wúrọ̀lá àwọn èèyàn máa ń pe bàbá ní Ayọ̀délé Babalọlá sáyọ̀délé gan-an lórúkọ wọn. at all mistake nìyẹn and gbogbo ibi tí mo bá ní oore ọ̀fẹ́ láti correct wọn láti ṣe àtúnṣe ni mo ti máa ń sọ wípé ayọ̀ ni. Mm -hmm bàbá pé orúkọ wọn wọn sọ fún wọn fi dé lẹ́kùn ìmọ̀ àwọn tí wọ́n ń bá wọn fi dé lẹ́kùn gbogbo ibi tí mo bá dẹ̀ rí tí wọ́n kọ sí ni mo ti máa ń correct wọn wípé ẹjọ ẹ bá mi tún kínní nǹkan for example ní ìkejì ibi tí mo rí tán ọkọ̀ ayọ̀délé sí recently wọ́n bá mi tú àtúnṣe sí ibi tó ń kọ Ayo, síyìn. ayọ̀ babalọ́lá iṣẹ́ ayọ̀ délé. iṣẹ́ ayọ̀ daily. ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ bàbá tá a bá ní ká bi yín léèrè pé ta ni apostle Joseph ayọ̀ babalọ́lá báwo lẹ ṣe sọ. ẹni tí bàbá Joseph ayọ̀ babalọ́lá jẹ́ ẹni tí ọlọ́run lò gidigidi láti tan ìmọ́lẹ̀ ìhìn rere ti Jésù Kristi sí orílẹ̀-èdè wa yìí nígbà táwọn sì bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wọ́n ṣe débi táwọn lè ṣe dé káàkiri Nàìjíríà Ghana Sierra Leone lẹ́yìn ikú wọn àwọn tó àwọn tí Ọlọ́run tún lò à ń gbẹ̀yìn wọn gẹ́gẹ́ bí aṣáájú wa nínú ìjọ àpọ́stélì ti Kristi wọ́n mú ìhìnrere yẹn wọ́n mú tẹ̀síwájú láti lọ sí òkè òkun káàkiri àgbáyé. kó tó di pé bàbá ọlọ́run ní sí bàbá láti dá ìjọ CAC sílẹ̀ ìyẹn Christ Apostolic Church inú ìjọ wo gan-an ni bàbá wà tẹ́lẹ̀ àbí ẹ̀sìn wo ni bàbá ń ṣe ṣáájú ìtàn sọ fún wa wípé bàbá wọn wà nínú ìjọ CMS tá ń pè ní CMS Anglican. Anglican. Mhm. It, eh, they used to call them CMS but àwọn Anglican ni so ìtàn sọ fún wa pé bàbá wọn was a member of the Anglican Church tó wà ní ìlú wa ní Odò Ọ̀wá as at that time. Oduo wà ní ìlú bàbá Joseph Ayọ̀ Babalọ́lá. That's correct. Ṣùgbọ́n wọn ò sin wọ́n sí Oduowa torí Oduowa ìyẹn wà ní ìpínlẹ̀ Kwara. Kwara. Ìpínlẹ̀ Èkìtì ni wọ́n sin wọ́n sí. Kí ló bí eléyìí? Àti pé ìlú wo ni wọ́n sin wọ́n sí ní pàtó? Nígbà tí bẹ̀rẹ̀ iṣẹ́ ìhìnrere ní Iléṣà gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wọ́n mú iṣẹ́ ìhìnrere yẹn tẹ̀síwájú káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà ó wá ṣẹlẹ̀ wípé ẹ̀fọ̀n alààyè ní tòsí iléṣà ibẹ̀ ni wọ́n ṣẹ́tù sí so ibẹ̀ ni wọ́n bí èmi yìí sí ibẹ̀ ni mo dàgbà sí so ibẹ̀ là ń gbé títí wọ́n fi jẹ́ pé ọlọ́run so bó ṣe jẹ́ nìyẹn tó jẹ́ pé ẹ̀fọn alààyè ni wọ́n sin wọ́n sí. bàbá Joseph Ayọ̀ kí làwọn nǹkan àmì tó tayọ tó farahàn lára wọn nígbà ayé wọn táwọn èèyàn fi ń pòkìkí wọn pé a ẹ̀mí ọlọ́run gbé nù bàbá yìí sẹ́yìn rí gẹ́gẹ́ bí ọmọ nígbà náà bàbá jẹ́ ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ọlọ́run fi sùúrù yẹn ó fi kẹ́ wọn wọ́n ní ìfaradà wọn kì í bínú wọn kì í bínú àtọ̀ wọ́n dẹ̀ kó gbogbo èèyàn mọ́ra àti ẹni tí ó ní àárẹ̀ o àtẹni tó ní owó o àtẹni tó kù káàtó fún àtẹni tó ní ìṣòro gbogbo èèyàn ni bàbá kó mọ́ra gbogbo èèyàn nígbà ayé wọn kò sí pé ẹnìkan ló máa dúró sí ẹnu ọ̀nà tó máa sọ pé bàbá ń sùn bàbá ń rest bàbá fẹ́ jẹun everybody gbogbo èèyàn náà máa ń wọlé tọ̀ wọ́n anytime anytime of the day. so ìyẹn jẹ́ kí gbogbo èèyàn ó nífẹ̀ẹ́ wọn. nídìí iṣẹ́ ìránṣẹ́ nígbà náà ṣe é ṣàkíyèsí àwọn nǹkan kan bóyá nínú ìrírí yín pẹ̀lú bàbá tó dàbí ìpèníjà fún wọn nídìí iṣẹ́ ìránṣẹ́ tó ṣẹlẹ̀ rèé. ìpèníjà tí èmi lè rántí ìkíní ṣe mọ̀ ìgbà yẹn kò sí means of transport fún wọn ìyẹn jẹ́ ìpèníjà ńlá nípa iṣẹ́ ìránṣẹ́ wọn ṣùgbọ́n wọ́n faradà ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n máa ń lọ wọ́n máa rìn tàbí kán gun kẹ̀kẹ́ bicycle tàbí ọkọ ọkọ tó ń pè ní eh, jági hmm. ńgbà yẹn. bíbí lódò. Eh, any any form of hmm. you know, wọ́n fara dà gbogbo eh, ìnira wọ̀nyẹn. bàbá tíyìn ni wọ́n jẹ́ àwọn ni wọ́n dẹ̀ jẹ̀ lé lórí. ẹ̀mí tẹ̀ kóbìnrin náà máa ń ní obìnrin ló dẹ̀ jẹ̀lẹ̀ ní lórí ṣùgbọ́n síbẹ̀ náà ẹ̀ látara ẹ̀jẹ̀ ọkùnrin ló ọmọ tí í wá. Thank God for <laughs> that. kí làwọn nǹkan tí ẹ lè sọ nípa bàbá pé nǹkan báyìí ni bàbá fẹ́ràn àwọn nǹkan báyìí ni bàbá kórìíra tó yẹ pé nígbà táwa kékeré tá a bá ṣe báyìí bàbá máa bínú tàbí tá a bá ṣe báyìí bàbá máa fún wa lẹ́bùn bí àwọn nǹkan wo ni ẹ lè tọ́ka sí bàbá láìkì àdúrà wọn lè fi àdúrà jáfara so tán bá laago àdúrà tó ti gẹ́gẹ́ bí ọmọdé tá a tá a lọ́ra tá a tètè dìde wọ́n lè bínú sí wa sí yẹn nínú ìbínú yẹn náà you can understand that type of ìbínú. You know? kì í ṣe ìbínú kan lọ títí gbèsè wípé ẹ̀yin ọmọ yìí ẹ dìde àkókò àdúrà ni wọ́n fi àkókò àdúrà jáfara wọ́n láìkì àdúrà tá a bá dẹ̀ wà ní ibi àdúrà pàápàá àdúrà àárọ̀ nígbà tí mo wà ní kékeré yẹn ìgbà míì wọ́n máa ń fẹ́ wípé èmi ni kí n ka bible do àwọn students máa jókòó wọ́n máa wà ń bẹ̀rẹ̀ àwọn náà máa wọ́n máa ń wà ńbẹ̀ most of the time tí ó jẹ́ pé tá a bá ṣe prayer tán tá a wà bá lọ múra school gẹ́gẹ́ bí ọmọ iléèwé tí mo jẹ́ ńgbà yẹn but táìmù tí a bá ń ṣe àdúrà lọ́wọ́ yẹn wọ́n lè ní kí n gbé ẹ̀ka báíbù tí mi bá kà dáadáa you know you don't like it one á correct you you know Stanley and so èmi náà láti jágìrì that was all. lára àwọn nǹkan kan tá a kà nípa bàbá wọn jó ìdúró pé bàbá Joseph Ayọ̀ Babalọlá jẹ nìkan tí kò ò fẹ́ràn àfẹ́ ayé káwa lé aṣọ tó dáa jù bàtà tó fáìn jù ilé tó rẹwà jù ká máa lépa owó ṣé bẹ́ẹ̀ nígbà nínú ìrírí ní pẹ̀lú lóòótọ́ àti pé tá bá rí ọmọ kan tó jẹ́ pé ó ń yàn fún afẹ́ ayé kí làwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé nígbà yẹn. bàbá ní kí ṣe pé o wọ́n wà tolerance wọ́n lápọn wípé aṣọ kan ni the only thing tán mọ̀ ni pé kò ti mọ́ most of the time uh, kásọ̀kì aṣọ gígùn tó máa ní apá yẹn òun ni wọ́n máa ń lò kàkí náà dẹ̀ fi ń ran so máa kò sí pé wọ́n wọ agbádá I don't know ìrántí the only time eh, ẹ agbádá tí mo rántí tí bàbá wọ̀ ni èyí tí mo rà gẹ́gẹ́ bí ìgbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ màmá mi ní first salary mi kí n fi ra aṣọ fún bàbá àwọn náà náà bá mi júùsì ẹ̀ eh, white lace ẹ̀dẹ̀ ní àárán wọ́n fi ránṣẹ́ òkútù sí hmm. ìyẹn ni the only agbádá tí mo rántí tí bàbá ní apart from that wọ́n ní shirt trousers and uh, the cassock. nígbà pípẹ́ sẹ́yìn ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run kan tí mi ò wulẹ̀ nílò láti dárúkọ wọn máa ń níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà jù bẹ́ẹ̀ lọ kódà títí dàsìkò yìí à ń ráwọn kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn tí wọ́n níyàwó tó pọ̀ mi ò mọ̀ yóò tó yàwó mélòó tí bàbá ní tàbí bóyá nígbà tí bàbá sì kú tán àwọn kan gbọ́mọ wá pé a bàbá ló lọ́mọ yìí o. bàbá mi nìkan ni. Hmm. ojú kan làdáni ni bàbá ṣe. bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá máa tún tó bá ṣẹlẹ̀ pé èèyàn máa ń ní oore ọ̀fẹ́ láti tún ilé ayé wa láti wá ṣèpinnu ẹni tí èèyàn tí ó ṣọlọ́pọ̀ èèyàn wá sáyé. bí Yorùbá ṣe máa ń sọ. bí Yorùbá ti máa ń wí ta lẹ́fẹ̀ẹ́ nàka sí pé ah mo fẹ́ kó jẹ́ bàbá mi o. Joseph Ayọ̀ Babalọlá. Hmm. torí ọlá wọn náà ni mò ń jẹ who am I ẹ tẹ́ fi wá báyìí ìbọlá wọn náà ni ẹ ilé pọ̀ ládùúgbò yìí tẹ́ ẹ lè yà ẹ mélòó lẹ yà ń bẹ so ọlá tí mò ń jẹ lára wọn ó pọ̀ ó pọ̀ ó pọ̀ kò ṣeé sọ. So àwọn tí mi mọ̀ tí wọ́n á ṣe mí lóore bóyá mo lọ sí ọ́fíìsì kan tí mo ní ìdí hẹ́pù táwọn bá ti rí mi ọmọ Babalọlá wọ́n á dìde fún ìrànlọ́wọ́ so hmm, àjẹ ìjẹ tán ni ògo ni fún Jésù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run hmm, thank God for it I just thank God for that nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni bàbá fẹ́ràn àdúrà gan-an. ó ní a pé bóyá òun ló fara hàn nínú ìjọ CAC ti sídọ̀la wọn kì í fi àdúrà bá àyàn ṣeré. bẹ́ẹ̀ni. bàbá ní ara àwọn ìjọ tó mọ àdúrà gbà jùlọ tí mo nírìírí ẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí o kò fẹ́ẹ̀ pé méjì CAC ni ilé àdúrà ni nígbà tí bàbá kú inú wa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló dé tó wá jẹ́ pé ẹ̀fọn alààyè ni wọ́n sin bàbá sí gẹ́gẹ́ bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan wọ́n ní iṣẹ́ ìyanu tí bàbá ṣe ní ẹ̀fọn alààyè máa pọ̀ wípé àwọn èèyàn jàǹfààní bàbá Joseph Ayọ̀ Babalọlá gidigidi ní ẹ̀fọn alààyè o pé torí ẹ̀ àwọn ará ẹ̀fọn ò ní gbà kí wọ́n sin wọ́n síbòmíì ah! mo ní ṣé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni ah! mo láwọn ọmọ wọn lè má wàá gbà wọn ní ọmọ bó gbogbo àwọn ará ẹ̀fọn yìí náà lọ́mọ bàbá. bó ṣe rí gan-an nìyẹn hmm. bó ṣe rí lè ṣe sọyìn àwọn ará ẹ̀fọn wọn gba bàbá yàtọ̀ àti àwọn tí ò kì í ṣe CAC ni o hmm. ọba ni o eléégún ni o mi ì tẹ́ ẹ mọ̀ àwọn ará Ifọ̀ wọ́n wọ́n gba bàbá bọ́n ṣe gbà wọ́n tó òun náà ni ó fún wa ní orí ọ̀fẹ́ tó fi jẹ́ pé bẹ́ẹ̀ là ń gbé ibẹ̀ náà bí wa sí tó fi jẹ́ pé ibẹ̀ náà dẹ̀ sí wọ́n sí. Si kódà gan wọn ní àwọn kan wà tó yẹ pé wọn ń ṣe àwọn ṣe kìràkìtà kìràkìtà wọn ń wá àwọn nǹkan ọ̀ṣọ́ tí wọn ò fi sin bàbá lọ́jọ́ náà ni nígbà tí bàbá kú bí wọn ṣe wá ń wá àwọn nǹkan wọ̀nyẹn eh, lọ bẹ̀rẹ̀ àwọn ẹ̀fọn aláyé tó pé ẹ̀yin ẹ sin bàbá irọ́ owó ẹ̀ lé sísí bẹ̀rù ni wọ́n bá gbé wọ́n ní bí ìgbìyàn bá jí òkú yẹn gbé máwọn yẹn lọ́wọ́ òun ni ọ̀rọ̀ rí ṣé ẹ lè bá wa sọ bọ́rọ̀ náà ṣe rí lọ́jọ́ yẹn gan pàápàá ṣe lè rántí ṣe lè rántí rántí ọdún náà lọ́hùn. well eh, nineteen eh, fifty nine mo rántí but kò sí there was you know àwọn ará Iléṣà would have loved wípé kàn gbé wọn wá sí Iléṣà nítorí pé ẹ̀dẹ̀ náà kú sí Iléṣà náà gbà kọjá sí Ẹ̀fọ̀n Ẹ̀fọ̀n la wà àti àwa àti màmá so àwọn ará Iléṣà would have loved wípé bá a ṣe ń gbé wọn bọ̀ yẹn kó jẹ́ pé Iléṣà náà ti kọ́kọ́ dúró bẹ̀tẹ̀ àwọn bàbá nínú Olúwa tá ń gbé wọn bọ̀ láti Ẹdẹ wọn dúró ní Iléṣà so bí ilé Ẹ̀fọ̀n ṣe ní orí ọ̀fẹ́ láti gbé Ẹ̀fọ̀n nìkan sí wọn sí nìyẹn torí gẹ́bí tí gbogbo wọn ní ó dùn àwọn ará Iléṣà púpọ̀ nítorí pé èrò kan wọn ni wípé Iléṣà ni wọn á ṣe wọn sí CAC ńlá kan bẹ nílùú Iléṣà ní Òkè Ìṣà ní Iléṣà wọn máa ń pè ní CAC number one ṣé bàbá ló yẹn náà lélẹ̀ ṣé nígbà ayé wọn ni wọ́n ti kọ́ àbí àwọn wo ló kọ́. nígbà ayé bàbá náà ti kì í ṣe bíldìn tó wà ń bẹ̀ ní ìsinyìí o ìgbà tí ń gba ayé bàbá ni chọ́ọ̀chì yẹn ti wà ń bẹ̀. ọlọ́run nineteen thirty àwọn orin oríṣiríṣi làwọn èèyàn ti kọ ọlọ́run nineteen thirty kí ló bí i. nǹkan tó bí ọlọ́run nineteen thirty ni pé nineteen thirty yẹn gan-an ni iṣẹ́ ìránṣẹ́ bàbá búyọ̀ tí gbogbo èèyàn gbọ́ nípa ẹ̀ tí ó mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tó ní àìlera àìsàn ìṣòro lóríṣiríṣi kan wá sí Iléṣà nineteen thirty yẹn ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ọmọ tí wọ́n tó kú tí ó jí dìde so nǹkan tí àwọn èèyàn ṣe ń sọ pé ọlọ́run nineteen thirty nìyẹn. Hmm. mo ti máa ń gbọ́ náà tí wọ́n sọ pé ọmọ yorùbá kan wà o tó ṣiṣẹ́ ìyanu tó sì jí òkú dìde pé ọ̀kan gbòógì táyé ò lè gbàgbé náà ni bàbá Joseph Ayọ̀ Babalọ́lá pé wọ́n jí òkú dìde lọ́dún nineteen thirty. bẹ́ẹ̀ni bàbá yẹn gan-an I know him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 ni a máa ń ṣe ìrántí ìgbédìde ní CAC Òkèṣà ọ̀wẹ̀ ní gbogbo Iléṣà so in his lifetime tá a bá ti ń ṣe ìrántí ìgbédìde yẹn wọ́n máa ń invite bàbá yẹn wherever he is in the country he will be, he will be in the church so I happen to know the man before he passed on. lágbára o. ògo ni fún jésù kristi. ẹ̀bùn ńlá ni orí ọ̀fẹ́ ńlá ni. bẹ́ẹ̀ni. Hmm. pé ọlọ́run lè fún ẹnìkan lágbára láti jí òkú dìde ó kọjá èrò èèyàn. bẹ́ẹ̀ni. ó sì kọjá àfẹnusọ bí ó bá jẹ́ pé wọ́n mọ̀ pé ìròyìn kì í tó àfojúbà kì í tó àmójúbà a fún ọlọ́run so àmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n jẹ́ ajínrere àtàwọn ìránṣẹ́ Ọlọ́run lójúmọ́ tó mọ́ lónìí àbí iṣẹ́ lè sọ pé ibi tí iṣẹ́ ìhìnrere wà nígbà náà náà ló ṣì wà lónìí. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run iṣẹ́ ìhìnrere ń tẹ̀síwájú. àmọ̀ràn náà ni pé kí oníkálukú fi tọkàntọkàn kan fi ṣe iṣẹ́ ìhìnrere ìjèrè ọkàn láti gbàlà sínú agbo ìjọ ti ọlọ́run láti gba àwọn tó ń ṣègbè là gẹ́gẹ́ bí orin wa tó sọ pé tọ àṣà kò lọ àwọn tí wọn mọ Jésù lólúwa àti olùgbàlà kan lè yí padà sí Jésù Kristi iṣẹ́ ìhìnrere yẹn kí àwọn ti àkókò yìí kán túbọ̀ gbé sókè kán túbọ̀ tẹra mọ́ bọ́lọ́run bá ṣe fún wọn lágbára tó torí ọlọ́run ló ń fúnyàn lágbára kì í ṣe nǹkan tí èèyàn lè fi ara ṣe kì í ṣe nǹkan tí èèyàn lè sọ tí èèyàn lè ṣe pẹ̀lú ọgbọ́n orí kọ́lọ́run ran gbogbo wa lọ́wọ́. àwọn kan sọ pé kò tiẹ̀ ságbára mọ́ bíi tìgbà ni bíi ti gbalẹ tí afọ́jú ń ríran tó kù ń dìde tí wọ́n ń jí òkú dìde wípé ẹnu olóṣìkò tí àwọn òjíṣẹ́ Ọlọ́run ń rẹ̀ ń ná dandan wípé ìyanu máa ṣẹlẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wípé èyí tó wá pọ̀ báyìí nítorí owó ni àwọn bàbá ń gbà náà àwọn ò lé owó ṣùgbọ́n nísìnyí wọ́n ní nítorí owó ni gbogbo ohun tí àwọn èèyàn ń ṣe kí ló fà á tágbára àgbà nì tí ò fi sí mọ́ lásìkò yìí àbágbára yẹn sì wà ṣá nínú ìlú yín àtàkíyèsí. agbára jésù wà síbẹ̀ béèyàn bá ṣe tẹ̀ra mọ́ sí ni ẹ wo gbogbo iṣẹ́ ìyanu tí jésù ṣe á kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ wòsàn yẹn pé ṣó gbàgbọ́ so téèyàn bá ní bí ó dìpẹ́ǹdì lé bí oníkálukú ṣe ní ìgbàgbọ́ tó ẹni tó bá gbà wípé omi yìí tí wọ́n bá yà sí mímọ́ fún mi tí mo bá lò ó máa ṣe ìyanu náà àgọ́ ara mi ó máa mú kí àìsàn yìí lọ á ṣe á rí bẹ́ẹ̀ agbára wà síbẹ̀ a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé jẹun jẹun ni wọ́n ń ṣe báyìí wípé kí n lọ dá ìjọ tèmi sílẹ̀ tí mo bá ti gbé fọ́tò Joseph Ayọ̀ Babalọ́lá síbẹ̀. Si àwọn èèyàn a máa wá wípé CAC ni ó dé lè má tẹ̀lé ìlànà CAC ṣùgbọ́n kọ́lọ́run ràn oníkálukú wa lọ́wọ́ ni agbára wà síbẹ̀ Jésù wà síbẹ̀ gẹ́gẹ́ bí orin wa agbára Jésù wà síbẹ̀ agbára Jésù wà síbẹ̀. agbára jésù wá síbẹ̀ jésù mi kò rí ibì kan the lord is still on the throne iṣẹ́ ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ bí èèyàn bá ṣe gbà á sí ni kọ́lọ̀ ń ran gbogbo wa lọ́wọ́. ẹ ṣeun púpọ̀ mà ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí i àti bí ẹ ṣe jẹ́ sí bàbá wúràọlá ọ̀gẹ́ni lorúkọ mi èmi sì ni pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àkọ́bí bàbá. ayọ̀ babalọlá. joseph ayọ̀ babalọlá. ẹ ń tọmọ ọdún mélòó báyìí ma. eighty two. bàbá tó ọmọ ọdún mélòó nígbà tí wọ́n á jáde láyé fẹ́lẹ́ ọ̀rántí. fifty five. ẹ ṣé mo dúpẹ́ o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 tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralé tá a báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own ta fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks ta fi ń deliver sand on our own la deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Àwọ̀tán Central Mosque Àpẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adéọlá Junction besides Àdàbà dumping yard ní Àpẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa ta ti ń talé ta ti ń talé ta ti ń báyàn kọ́lé ta ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún ta sì lò látọ̀dún ta ti wà ní ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá baba rẹ̀. ìkórè àgbà àtijọ́ sẹ̀lẹ̀ gospel ẹ wá kájọ ṣe ẹ̀yin níyọ̀ ayé lábẹ́ fàmì òróró yan wòlíì Ruben àìkọ́rẹ́ gbogbo ènìyàn lápè. aláròlù ìjọ mímọ́ ṣe tó fẹ́ bá wa dáná jẹun ayọ̀ ayérayé o. nípasẹ̀ pé lórí ìwòlíì Ruben àìkọ́rẹ́ ti ccc òkè ìràpadà sẹ̀lẹ̀ gospel nínú ìkórè àgbà ti twenty twenty three lọ́jọ́ Sunday twenty six November ẹ̀yin níyọ̀ ayé ìsọjí alágbára ọ̀sẹ̀ mẹ́ta ló máa bẹ̀rẹ̀ Tuesday seventh november the tuesday twenty first láago mẹ́sàn-án òwúrọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ sunday láti eleventh november the sunday twenty sixth november ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ fi òpin sí ìkorò láyé onímọ̀júmọ̀ èèyàn nínú ìkórè ìtọ́jú yìí nípasẹ̀ ìfàmì òróró yàn àpọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run aláya táwọn olórí ẹ̀mí gàṣù wòlíì rúbẹ́ náà ìkọ́rẹ́ wọ́n máa súre fún gbogbo èèyàn sunday twenty sixth november bí ìsèdúpẹ́ ìkórè yẹn látàgọ́ mẹ́wàá òwúrọ̀ gbogbo ẹ̀ nínú ìjọ ccc òkè ìrànpadà sẹ̀lẹ̀ gospel